بدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا أشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحابته ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد من اخوة الأفاضل أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أداب فعلا الحمد لله باتوت صادي أمين آه، أعلم الله تبني جلوني إليه نعمة كان من عمد العالم من بين عمين الله وعلم àwọn pẹ̀lú òfin ọlọ́run ilé ṣiṣu bá wọn láyé eléyìí àwa náà lọ́nà wa fi ń dá a sì nínú àwọn èèyàn náà táwọn náà tó kíṣẹ́ ìlàlẹ́ àná ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ ọlọ́run ọba àfájà àríta ayé ọlọ́run tó yẹ bá wọn náà láyé pẹ̀lú bá a sì tún wà láláyè oore kan tún ni tọ́nà bá ó ṣe fún wa ìdẹ̀ra kan nínú àwọn ìdẹ̀rọ náà dá lórí wa fún ìyẹn náà abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́mọ́kàwọ́ ìdẹ̀ra lórí wa atọ̀rọ̀ kí ọlọ́run àti ẹ̀fọn sọ́ọ̀sì ìdá mẹ́rin ọ̀rọ̀ Muhammad ẹ̀tọ́lọ̀ bá láti wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo wa ọlọ́ba ń sàlékún kí a náà nìyí ọlọ́ba ń sàlékún ọ̀rá rẹ̀ bá ní kí àwọn ará ilé àti àwọn sàhábà náà wa ti bá ní kí ogun ẹkún láti ní ọ̀nà àmẹ́bí náà ti fi òfin sí ọ̀nà ìkìyàwó ẹ̀yin ọmọ ìyá nínú Islam á tẹ̀síwájú àlàyé àti ìtumọ̀ Al-Qur'an tí ma wáyé nínú mọ́sálásí wa ní gbogbo náà Ramadan áyà tí a ti dáhùn dúró ní ìjẹta òun náà ni áyà ẹlẹ́ẹ̀kẹta ní àádọ́sàn-án verse one sixty seven orí ẹ̀ ni a ti dánu bí ó ní ìjẹta lónìí insha Allah ta'ala á tẹ̀síwájú láti verse one sixty eight àbí Allah subhanahu wa ta'ala kí ọba ń gbèsè ní wọn wá ẹ̀yin ọmọ ìyá muslim kókó di pé ààbò sínú ìtumọ̀ ayà yìí èyí tó ṣe pàtàkì jù nínú ọ̀rọ̀ òun náà ni kíyàn lò ó ọlọ́ọ̀bá ní alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsanah أولئك الذين يتبعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم يهتدون الله بني أو طبعا دورا ويتبعون أحسنا wọn wá gbọ́ lágbọ̀mọ̀ tí nù wọn ò fi gbígbọ́ sáláì gbọ́ ìgbà tí wọ́n gbọ́ wọ́n tún tẹ̀lé wọ́n tẹ̀lé ìtàn dáa nínú ọ̀rọ̀ yattabi'una ahsana èyí tó dá nínú ọ̀rọ̀ yẹn ni wọ́n tẹ̀lé wọn ní gbogbo tá a bá ti gbọ́ ọ̀dọ̀ àkọ́dá nígbà bàtà ti gbọ́ ńlá wọ́n sẹ̀sà nǹkan bá gbọ́ onílẹ̀ táwọn gbọ́ lọ́rọ̀ ìwò ló fi ń súnmọ́ dòdò jù ìwò ló fi ń ṣe kòǹgẹ́ ìrọ̀ǹgbà ọlọ́run jù wọ́n wá ń tẹ̀lé ọlọ́run bá ní àwọn yìí àwọn wá ní àwọn náà máa tọ́nà ọba tó fi mọ̀nà ọ̀rọ̀ ẹ̀kọ́ olóòlù àlùbá àwọn náà sì ni àwọn onílẹ̀ akáyì onídìí eléyìí tó ṣe pàtàkì jù náà ọ̀rọ̀ òun ní pé ká tẹ̀lé

ọlọ́ọ̀bá bá wa sọ̀rọ̀ níbi tá a dá dúró ní ìjẹta níbi ọlọ́ọ̀bá bá wa sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n mọ orogún mọ́lọ̀ àwọn tó lé pé wọ́n ń pa nǹkan ní ìpọ̀ mọ́ ọlọ́run tó sì nífẹ̀ẹ́ wọn wọ́n sì nífẹ̀ẹ́ ọlọ́run àti àwọn tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé àṣẹ àti ìmọ̀nà àwọn olórí wọn tọ́sí àti ìmọ̀nà yìí tọ́sí tako tọ́lọ́ọ̀ba pátákótà nábì tọ́lọ́ọ̀ba wa jẹ́ kó yé wa wípé àwọn aláṣẹ tí wọ́n ń tẹ̀lé yìí wọ́n dì náà wọ́n jẹ́ àlùkìyàmà àwọn aláṣẹ tí wọ́n ń tẹ̀lé yìí àwọn olórí wọn tí wọ́n ń tẹ̀lé tọ́bádà àlùkìyàmà wọn ò ní lè gbà wọn lẹ̀ wọn làwọn ọ̀nà wọn rí ilé ẹ̀kọ́ ní fẹ́ni kọ̀ọ̀kan wa náà látàrí kádébà lọ́mọ tala máa ń tẹ̀lé tala yìí tẹ̀lé tala máa bá ṣe tala yìí bá ṣe tala máa mú lólórí tala yìí mú lólórí tala máa kọ̀sì tala yìí kọ̀sì torí pé ní tá a bá kọ̀sì tí ò sì kọ́ kọ̀sì kò lágbára kó gbà lè mú ìyá ọlọ́run láìkè yá mà kọ́lọ́ má sí ẹnì wa kọ́lọ̀ mọ́ sí wa lẹ́nu yìí lẹ́yìn àyà yìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ afẹ́ sàlàyé àyà mi fún wa títí ń sọ pé nínú ọ̀nà táwọn èèyàn tí wọ́n fi mú àwọn èèyàn ní olùkọ́sí tó fi ń tẹ̀lá wọn aṣáájú wọn òun náà ni tàhílù máa àwọ̀rọ̀ Allah aw tàhílù máa hálà ó ní pé tí àwọn olórí wọn bá sọ dẹ̀tọ́ ń sì nǹkan wọn ò ní ìwò pé sọ́nà ti ẹ̀pẹ́ léwọ̀ àwọn kan máa tẹ̀lé lọ ní táwọn olórí wọn bá sọ fún ni àwọn ò ní kí ni àbí ibi nǹkan lò àbí ibi nǹkan mímu àbí ibi nǹkan wíwọ̀ ọlọ́ọ̀bá sọ̀rọ̀ àwọn ọ̀tá ara ọlọ́ọ̀wá pé gbogbo àwọn èèyàn lórí ráyà ayá yìí ọlọ́wà ní yá ayyuhan nas kulu min ti yá ayyuhan nas kulu mimma fil ardi halalan tayyiba wala tattabi'u khutuwati shaitan innahu lakum aduwwun mubin أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا ما في الأرض حلالا طيبا ولا تتبع خطوات الشيطان إنه لكم عدو مبين الله سبحانه وتعالى الله يا أيها الناس الله نعم بيس أيها ọlọ́run ló ń pe ẹ̀yìn èèyàn gbogbo wa pátá ló náà pè láàrin kìí ṣe mùsùlùmí nìkan ó pè mùsùlùmí ó sì pẹ̀ tí ó gbọ́ tí kò gbà torí pé Ànábì sallallahu alaihi wasallam gbogbo ayé ni wọ́n rán sí nínú Ànábì fi jẹ́jọ méjì ummatu da'wa wa ummatu ijaba àwọn tá Ànábì pẹ̀ tí wọ́n láwọn ọ̀gbà àwọn tí wọ́n gbọ́ tí wọ́n tẹ́kọ̀ọ́ wọn má pa ní ummatu awa àwọn ìjọ tí wọ́n pè àwọn ìjọ kejì náà ni ó mọ́tò ìjáàbà àwọn tí wọ́n pè tí wọ́n jẹ́ tó jẹ́ pè àwọn méjèèjì ọlọ́run bá wá pè ọlọ́run yá ayélujáras ọlọ́run pé ẹ̀yìn èèyàn ọlọ́run ní kúlú ní máa fi láàrú bí aláàlá tọ́yí bá ẹjẹ́ ní máa fi out nínú nǹkan tí a sọ̀kalẹ̀ fún yín nínú nǹkan tá a sọ̀kalẹ̀ sórílẹ̀ halala ń tọ̀ yìí bá halala tọ̀ yìí bá wọ́n ní Allah subhanahu wa ta'ala ọlọ́run ní halala ń tọ̀ yìí bá ń tọ́jú halal tọ̀ yìí tó tó wá má àwọn olùmọ́ ní Allah subhanahu wa ó fi tọ́ yìí ó fi ròyìn halal yẹn torí pé wọn bá bá jẹ́ halal kí ni ọ̀jẹ̀ o tọ́yì wọn bá bá jẹ́ halal kí ni ọ̀jẹ̀ tọ́yì wọlé sàkúlù tọ́yì bí halal kìí ṣe gbogbo nǹkan bá ní ilé máa jẹ́ kí ni o halal gbogbo nǹkan bá jẹ́ halal nítorí ṣe kí ni nǹkan máa nì ọlọ́run máa sọ halal ó tún máa sọ tọ́yì bíbà torí pẹ́lú mi ó lè rò pé ẹ̀ẹ́dẹ́ halal ni tọ́nà ọba sọ́kọ̀ yìí bà ó lè mú ẹlẹ́gẹ̀ rẹ̀ kọ́ ní ẹgbẹ́ mi mo ní owó mi mo ti fi we have halal adi níbo ṣe jẹ́ tiẹ̀ owó halal ṣùgbọ́n ṣe tọ́ yìí bì ní kí ṣe tọ́ yìí èyí lè mú owó rẹ̀ kọ́ lọ fi ra sìgá kó ní ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ mi mo lówó mi mo dẹ̀ lọ́ọ́ fi ra nǹkan ṣùgbọ́n tó fún fún rẹ̀ rà jẹ́ kí ni o jẹ́ ṣe tọ́ yìí torí ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ fowó rẹ̀ jẹ́ ìjẹkújẹ kọ́ nìkan náà halal mọ̀ gbà rówó ìfẹ́ halalan tayyiba kí nǹkan wá jẹ́ halal kọjẹ́ tayyib òun ọlọ́ọ̀bá pe àwọn mùsùlùmí sí ló pe àwọn èèyàn sí ọlọ́ni kúrò mimma fil ard ẹjẹ́ ní ti bẹ lórílẹ̀ nínú tá a dá fún yín halalan tayyiba ń tọ́jú halal tọ́yìnbá tó sì jẹ́ nǹkan tó mọ́ tọ́jà nǹkan tí ó mọ́ ìyẹn túmọ̀ sí pé ẹ̀ gbọ́dọ̀ jẹ́ nǹkan haram èèwọ̀ ni ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ nǹkan àdọ̀tí tó bá ní nǹkan haram haram òun náà nǹkan tó mọ̀ bá Allah tó pè ní haram nǹkan mọ̀ bá wá pè ní haram kì í ṣe haram mọ̀tọ́nà bá wá pè ní haram bí àwọn nǹkan tá a gbàdà kà fún wa nínú àwọn àyà kan bẹ́rẹ̀ ní àyà haram bákan náà kúlù mímá fi ardi halalan tayyiba ẹjẹ tí bẹ lórí lọ́nà halal ẹnì kan wá lọ jalè tọ́lọ rí owó àbúṣegbájú ẹ̀ àbúta tẹ́tẹ́ ó sì bàbá ìjẹ̀bú golden bet naira bet ó fi wá rówó ọwọ́ àmì ọ̀fọ̀ wọn ra ìrẹsì ọ̀jẹ̀ sínú halal ni gàbí haram haram ṣùgbọ́n ìrẹsì ti jẹun gẹ́gẹ́ sí haram ni lọ halal tọ́yì ṣùgbọ́n sábà tó gbà rí ìrẹsì wọn ní ọ̀nà tí ọ̀dà mi ṣẹ̀rí à nígbà tó náà sì ti dá ní ti ń jẹ́ ti di haram torí ẹ̀ ní pé kìí ṣe pé nǹkan tí ó gbé kalẹ̀ gan kẹ́kẹ̀ẹ́ halal sí lára kọ́ńdà àwọn kan halali sí náà ṣùgbọ́n owó tó ọbẹ̀ mìíràn yìí ǹjẹ́ ọmọ halali ló náà méjèèjì lọ́lọ́pọ̀ á fi ọmọ halali á fi ra nǹkan halali á fi owó halali á fi ra nǹkan tọ́jẹ́ kí ni o tọ́yì nǹkan tó dà á ní haram káwá fi ra nǹkan halali bàbá fi ra halali ọ̀nà tá a gbà ọ̀nà haram ni wà ní sáàmà kí là ń jẹ́ sínú wa o haram nípa náà bá ní iná lẹ́dí náà yá kúrò náà àmúwá lọ́dẹ̀ àti àmì àwọn tí ń jẹ owó àwọn ọmọ òrukàn iná máa yá kúrò náà fi kúrò ní náà ọmọ ní iná ni wọ́n jẹ sínú wa iná ẹ̀dàkùn sí owó sọ́wọ́ gangan náà jẹ ni ebi ẹ̀fọwọ́ra wọ́n fi ra nǹkan wọ́n ná owó yìí ọlọ́wọ́ á ní owó tó ń ná yìí iná ni wọ́n ń jẹ sínú ara wọn ṣé ìrẹsì ti ara ní haram àbẹ̀wò àtọ́fọwọ́ ìrà àbẹ̀lùbọ́ àbẹ̀rún ṣùgbọ́n sọ́ọ̀sì tí ó gbà rí owó tọ́fìrà àwọn nǹkan yìí ó ní haram ìdánwò ọlọ́run fi ní iná máa yá kúlú náà fi gbogbo ní náà iná ni wọ́n jẹ sínú ara wọn wọ́n sàyọ̀ lọ́wọ́ ní sàárì wọn wọ́n sì padà wọ́n náà sàárì wọn torí ìdí ẹlẹ́yìn ẹ̀yọ́ ọmọ ẹ̀yọ́ islam ọlọ́run yá ayé anas ọlọ́run ń pè yín ni kúlù mi máa fi ọ̀rùn halala ẹjẹ ń tọ́jẹ̀ nǹkan halal ní nǹkan ẹ̀tọ́ lórí ilẹ̀ ẹ má ṣe gbájúẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ má ṣe jàǹbá láti rí owó ẹ má ja olè ẹ má ja ẹ má sọ ọmọ bá ìmọ̀kọ́rọ́ yín ẹ má òpin lórí bẹ́ẹ̀ nìkan ò nílẹ̀ akáyìí ẹ wá lu ọgbọ́n àyíníke fún ẹ fi wá gbó lọ́wọ́ rẹ̀ kọ̀tọ́ kọ̀tọ́ ń ṣẹlẹ̀ ọ̀sẹ̀ níyà àwọn nǹkan yìí àwọn nǹkan tó kọ́mọ̀ ní àwùjọ wa ó ní débi pé àmọ́ sọ lẹ́nu wa wípé ẹnì fọ̀ọ̀tọ́ sí onímọ̀ ń pè ní àrámù àti àti aláàrí àtàrámà ń kówó ti dé àwọn ẹgbẹ́gbẹ́ ọmọ ọmọ ọ̀sọ̀ báyìí àmọ́ bí ọlọ́run wa pé ìrí ọlọ́run òrùzókùnà ní aláàlì ọlọ́run pèsè fún wa láti ní aláàlì rẹ̀ àwọn ní àná nínú àwọn àwọn sọ̀hábà àbùtàwọn tó rí wọn táwọn tọ́jọ́kùn nínú wọn tí wọ́n bá wọ́n jáde láàárọ̀ àwọn ìyàwó wọn wà pé wọn wọn ní tákìlá fínà bẹ̀rù ọlọ́run lórí wa o bẹ̀rù ọlọ́run lórí wa mọ́mù nǹkan kan wọ́n lé wa mọ́ fún wa ní nǹkan ju nǹkan halal lọ mọ́ wà fún wa nínú jẹun subhanallah ìyàwó àmà ọ̀nà ọkọ rẹ̀ létí ẹ̀dàkùn irú ìyàwó tọkọ nẹ́ni tí bá ń irú ọkọ tí ìyàwó nẹ́ni tí ẹ̀dàkùn tọkọ ẹ bá délé lálẹ́ tó ní ìyàwó ní kí lẹ́mú ní wọ̀n náà àárín kankan mú bọ̀ ṣé ìyàwó yóò bínú torí tó túmọ̀ ẹni pé mi rí halal haramu wà bó àti gbọ́ bó fi yá káwọn náà rí nìyẹn ìgbọ́n gbà tí ìyàwó bá ti ní pé orí ti bú yìí

àwọn ẹni méjèèjì ló mọ̀ ti ra sọ ọdún kódà àwọn ti hàn kódà ẹran tá a pa ń bọ̀ ọdún dáa kó omi bẹ ní ẹ̀kúlẹ̀ tá a fún lóúnjẹ inú ẹ̀ sì ń dùn anábì sọlọ́lọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ anábì ní kúndùn jásàlì nábàtà ní àrọ́bí fàmìnàrù àwùlà rẹ̀ ndorúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ bẹ̀rù pé hé ọ̀rọ̀ ní bọ̀ yìí torí wípé kúndùn jásàlì gbogbo ara nábàtà ní àrọ́bí tọ́jọ́ pé aráàmù ni wọ́n fi tọ́ ara haram haram ó ń lára ní jẹ dàgbà fanáwó ọ̀gbìn àbí kò sí nǹkan tí ara yẹn ọ̀dùn lẹ́tọ̀ọ́ sí láti yá rẹ̀ ju iná ọlọ́run bá ní kò sí nǹkan tí ara yẹn ọ̀dùn lẹ́tọ̀ọ́ sí ju iná ọlọ́run lọ ẹ wá wọn nǹkan ẹ wá máa yẹ ọmọ nígbà tí fi haram tọ́ haram ọmọ náà fi tọ́ máa rẹ̀ wọn ò rí aburú bẹ̀ mọ́ wọn àná ọlọ́run bá kò ní ká máa wọ́wọ́ lọ́nà ẹ̀ka ọ̀wọ́ ká má ti jẹ haramu ni ká má ti jẹ lẹ́dẹ̀ ká má ti jajá ká má ti mutí ní tí ọmọ àdírẹ́sì nìyẹn yóò ti gbàgbé sọ́ọ̀sì tó ń wó fi rówó náà ilẹ̀ tí ń ta bàbá jẹ̀bú ní òfin ní ráburú bẹ̀ yóò ní kí ní gbàgbé nígbà tí ní yóò ní asábẹ́ ti ní mutí o ní dẹ́ mu sìjà ní mọ̀gẹ́lì ṣùgbọ́n ọ̀nà tó ń gbà rówó tó fi rà rẹ̀ ti àtẹ̀wá náà ọ̀nà haramu ni torí kọ́nà fàjìtẹ̀lìwò bụ jìnà si tọ́lọ́ bá ti ní kẹ́yìn jìnà nka nǹkan kí ni nǹkan haramu ni haramu òní tọ́lọ́ bá ní kẹ́yìn jìnà sí torí yẹlẹ ọlọ́ọ̀bà aláṣùbánu tààrà ọlọ́ọ̀ni ẹjẹ́ tọ́jẹ́ haram nínú nǹkan tí a sọ̀kalẹ̀ sórí ilẹ̀ fún yín tọ́yìnbà ọmọ kọwọ́ ọ̀jẹ́ dọ̀tí kọwọ́ ọ̀jẹ́ nǹkan ìrírí kọwọ́ ọ̀jẹ́ nǹkan tí ó lè kó nira báyìí ara tọ̀yìbáàtì ó ní nǹkan tẹ́ jẹ tí ó kó nira báyìí kò sínú àwọn tọ̀yìbáàtì náà ó lè jẹ́ halal nǹkan ẹ̀ lè jẹ́ halal bọ́n nígbà tí ọba ti kó nira báyìí kí ni ọmọ jẹ́ o yọ́ọ̀mọ jẹ́ haram lásìkò torí pé kò sínú àwọn tọ̀yìbáàtì náà ọlọ́run halal ń tọ̀yìbáàtì ìtọ́jú halal tó tún wá ń má nílẹ̀ àti gbọ́dọ̀ mọ́mọ́ mú wa kí àwọn àlọ́ ra ìdọ̀tí jẹ èèwọ̀ ni àtìfowó ara bákan náà èèyàn gbọ́dọ̀ mọ owó èèyàn kọ́ àlọ́ fi ra nǹkan tí ó ṣe ní jàǹbá ní tí ó kó jàǹbá bá a kò gbọ́dọ̀ rà á torí ìdí eléyìí ọmọ ọba ní wala tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé khutuwati shaytan ẹ má tẹ̀lé fùtùwà ti ṣẹ̀tàn kí ni fùtùwà fùtùwà nínú èdè lágbára òun náà ni àlàfo ti mẹ ní àárín ìgbésẹ̀ kìíní sí ìgbésẹ̀ kejì lọ́ba máa pè ní fùtùwà wọ́n máa pè fùtùwà bí fatal hall wọ́n máa pè ní ìgbésẹ̀ tẹ̀yẹ̀ gbẹ̀ngẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ń gbẹ́sẹ̀ yẹn òní ẹ̀ máa pè ní fùtùwà ìlà fún nínú àwọn olùmọ̀ tọ́jà pé fùtùwà ti yẹn àwọn kan kí ni o fùtùwà ti àwọn kan ní kòtòwàt wọn kan ní kòtòwàt wọn láti tẹ́lẹ̀ ọ̀rọ̀ kòtòwàt ṣẹ̀tọ̀ ẹnu tẹ̀lé ìgbésẹ̀ èṣù ẹnu tẹ̀lé ojú ẹsẹ̀ ṣẹ̀tọ̀ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹnu tẹ̀lé o torí pé ṣ èso ọ̀sọ́dẹ̀ tọ́ fún yín ntọ́lọ́ máa ṣe lẹ́tọ̀ọ́ èso ọ̀sọ́dẹ̀ ẹ̀wọ̀ àbí nígbà tí èèyàn sùn tọ́wọ́ lajú ọwọ́ àná orí ẹnìkan alimam abdulkadir aljailani rahimahullah abdulkadir aljailani táwọn kan náà mú síbi nínú ọgbà àwọn oníkìlì kọ̀dìríyà tẹ̀gbọ́n àgbọ̀n ọgbà àwọn kọ̀dìríyà yọrọ ní pamọ́ ìmọ̀mọ̀ abdulkadir yọrọ torípé mọ́mọ̀ kọ́dù ní hàn sí nẹ́tíwọ̀n jẹ̀rọ nínú àwọn àfáà ibùn tẹ̀yíyà rahimahullah ó ń sún nà ṣùgbọ́n àwọn ọ̀daràn àwọn ọmọ pẹ̀lú àwọn oníkọ́ọ̀dù yíyà lẹ́yìn rẹ̀ àwọn ọmọ pẹ̀lú àwọn oníkọ́ọ̀dù yíyà Abdulkadir Al-Jailani rahimahullah ó sùn jọkàn nígbà òsùn ọkàn ọba lálà ọba ní ẹ̀ka tó dúró níwájú ọba ní ya Abdulkadir yíyà eré Abdulkadir kọ́d ahlaltu laka ma haramtu lin-nas gbogbo tí mo ṣe lẹ́kọ̀ọ́ fáwọn èèyàn mo ti ṣe lẹ́kọ̀ọ́ fún ọ ọba sọ fún pé ana rabbuka al-a'la èmi náà náà ọba rẹ kọ́ ga jù èmi náà náà ọba rẹ kọ́ ga jù torí ẹ gbogbo nǹkan bí ẹ̀wọ̀ fáwọn èèyàn ó ti dẹ̀tọ́ fún wọn tọ́lá jẹ́ pé ìwọ ni wọ́n sọ fún wọ́n fẹ́ kọ́sà ń wá gbára ó sì fẹ́ máa sì zìnà wọ́n fẹ́ mutí wọ́n fẹ́ jalè wọ́n tàbí ẹsẹ̀ gbájú ẹ̀ èsù kan wá yọ sí lójú ọrùn ọ wá sọ máa ń pẹ́ ya fulan ibnu fulan yẹrẹ lágbájá ọmọ lágbájá èmi ni ọlọ́ọ̀bá rẹ gbogbo tó jẹ́ èèwọ̀ fáwọn èèyàn wọ́n ti dẹ̀tọ̀ fún ọ lónìí ìjọ kejì àyọ̀ lọ da ilé iṣu filẹ̀ yọ̀ lọ da ẹ̀kọ́ kaṣu filẹ̀ olú ọ̀kẹ́ ní ọkọ̀ kan ní yọ̀ kọ̀ mọ́ fáwọn èèwọ̀ rẹ̀ bàbá òkú ni yọ̀ kọ̀ mọ́ rẹ́rìn ní Musa bàbá ẹ̀kú ní náà ẹ̀dá kẹ́kẹ́ wà wọ́n ti bọ̀ àwa bàbá ìyàwó ìyàwó ni ọ̀rẹ́ à kò yé mi à bọ́ọ̀ bá a lè gan-an ọkọ tó bá bẹ̀rẹ̀ orí tún ní fún ah, ah. yóò nítorí pọ́nà ọba ti ṣe in tó ṣe léwọ̀n fáwọn èèyàn ó ti ṣe lẹ́tọ̀ fún jẹ́mẹ̀ sí àgbógbó tá à ń sọ sí àrùn bá wàá wọ́n láàyè àwárí kan àwárí kan ẹni tó bá rìn dáadáa ló mọ̀ gbogbo tá à ń sọ pátá ní ibẹ̀ gbogbo ẹ̀ pátá léèta ti rí léèta ti gbọ́ léèta ti rí léèta ti gbọ́ tọ́jú àjọ ìgbẹ́jẹ́ alẹ́ tí máa ń jọ ọ̀ká àkọ́fẹ́ máa dé akọ dé akọ dé akọ bí wàá fẹ́ kọ́ bá ti rẹ́ ju kọ́ bá ti dúdú ní ọkọ̀ dé ewé bí èka dé akọ rẹ̀ ní òní olódo sẹ́ńkó ti rú dídọ́ ó ti rú dúdú ní ọkọ̀ dé ewé. arínú wọn tó fẹ́ làwọn kò ní kí ni yóò jọ́ káàkiri àdúgbò yóò jọ́ yóò jọ́ yóò jọ́ wọ́n bá ti jọ́ gbọ́n tó jọ́ gbọ́n gbogbo wọn ti fẹ́ kú tán o kọ́nà ọba ẹ̀dá kó kọ́ bá ti jọ́ gbọ́n láàárọ̀ yóò ní ọrùn nìyẹn ní ọrùn nìyẹn ní wọ́n tẹ̀ ń kí wọn ọlọ́run kàbẹ̀ kẹ́ na ara yín dáadáa ní kẹ́ bá jí làárọ̀ kára yóò lè nà wọ̀n láàá arínú wọn kọ́tọ́ kú wọ̀n láì jẹ̀mọ́ wọ́n ẹ̀ ta àmàlà nílùú tó ń gbé ní tó ń gbé wọn ò gbọ́ wọn ò bí ìyá lájà ẹni tí wọ́n wá gbé igbá àmàlà jáde kó ń fẹ́ rò wọn ò tó bẹ́ẹ̀ ọ̀sọ́dẹ̀ wọ̀ fún ọ́nà òdùn subhanallah jẹ̀mọ́ èṣù àwọn èèyàn èṣù làwọn èèyàn yìí ọlọ́run wà láti tẹ́tẹ́ bùkútù wá ti ṣàìtọ́ ẹ má tẹ̀lé lánà èṣù níbi ìsọ ẹ̀tọ́ di èèwọ̀ àbí níbi ìsọ èèwọ̀ ní kíni o ẹ̀tọ́ Abdulkadir al ọwọ́ lálà ọwọ́ rí ẹnìkan tó nílé Abdulkadir gbogbo ohun tí mo ṣe léwọ̀ fáwọn èèyàn ó ti dẹ̀tọ́ fún wọn lónìí abdulkadir ni fakultu a'udhu billahi minash shaitani rajim mo ti sọ́bẹ̀ fansahab ọkà parẹ́ ni nǹkan rí mẹ́rin ẹni tí mo rí tọ́ bá gbogbo sọ́nà tá a fẹ́ mẹ́rin kankan mọ́ ọkà parẹ́ ni a àwọn tó bá sheikh abdulkadir al-Jailani rahimahullah bá bí léèrè pé lima arafta ya sheikh annahu shaitan bóòlù ọ̀sẹ̀ mọ̀ pé sùn ni ó níbi kọ́ òlíhìí mo mọ̀ pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ pé ahlaltu laka ma haramtu linnas èyí tí mo ṣe léèwọ̀ fáwọn èèyàn mo ti ṣe lẹ́kọ̀ọ́ fún ọwọ́ ń kọ́ fáwọn èèyàn mọ̀ pé sùn ni ẹ wá wo àwa lónìí nígbà wọn wá kì wọn tó fàfà lẹ́sẹ̀nsì the lẹ́sẹ̀nsì rẹ̀ wọ́n ti free wọ́n lẹ́ta wá kì í nu ní tọ́pọ̀lọpọ̀ àwọn oṣù fífi dọ́ọ̀ràn lónìí ní tán wá kì í nìyẹn ṣé wọ́n kọ̀ sọ́mọ pé kí ni wàhálà fún kí ni kí ni problem ẹ kí ni wàhálà wọn ṣe tiẹ̀ lọ ilé ẹ̀fìn ó lé ní àwọn mẹ́ẹ̀ẹ́dógún kò ní ìtumọ̀ sí ó lé ní àwọn two hundred kò kákùn kankan torí pé wọ́n ti ó ti rẹ́ nìkan sọ fún pé wọ́n wọrí àgbọ̀ ọ̀lẹ́dà kìyàmù àwọn ẹni èṣù nìyẹn àwọn ẹni èṣù ọlọ́wọ́n ni wọ́n látẹ̀tẹ̀ bí kòtò wá ti ṣẹ̀tàn ẹ má ìgbésẹ̀ ṣàìtàn ẹ ojú ọ̀nà èṣù níbi ìmáa ṣe ìwọ̀dẹ̀tọ́ àbí ìmáa sọ kí ni o ẹ̀tọ́ déwọ̀ innahu lakum aduwwun mubin torí pé èṣù tẹ́ tó fojú hàn ni o jẹ́mọ́ tọ́lọ́mbà ní ká má tẹ̀lé èṣù wala tatabi khutuwati ṣàìtàn ẹ̀rọ̀kùn ǹjẹ́ àwárí èṣù gangan tí ọ̀wọ̀ abáwa láwòrán bó ṣe wà ní sẹ́mi kó sùn ní wọ́n bá aláwòrán bó ṣe wà yóò máa rán àwọn ìran àwọn ìránṣẹ́ rẹ̀ náà ní ọmọ ọ̀rán àwọn ẹni èṣù àwọn tó ti gbọ́wọ́ lọ́wọ́ èṣù èṣù àwọn ọ̀rán wọn sí wa wọ́n àmọ́ fi sọ àwọn èèyàn nù á ti wá gbàgbé pé ẹni èṣù ni wọ́n á ní ìgbésù gangan kọ́ lọ́wọ́ á ní mọ àwọn lọ́tà á máa fi àwọn òbí lẹ́mí náà ṣètò ọ̀nà ọ̀dún àwọn òbí lẹ́mí náà ṣètò ọ̀nà ọ̀dún àwọn òbí lẹ́mí náà ṣètò ọ̀nà ló fi jẹ́ pé àwọn olùmọ́mọ́ sọ pé èso èèyàn àwọn tó bí láì ọ̀ràn o èso èèyàn àwọn pọ́ọ̀sì àwọn tó bí láì fẹ́ sẹ́yìn lọ́la kò ní lọ torí èèyàn ló kì í sáàjẹ̀nù ìgbésù tàjẹ̀nù bọ́ bá sì àwọn tó bí láì nínú ṣe yọ parí oko lọ́dọ̀ rẹ̀ ìgbésù èèyàn bọ́ọ̀sì àwọn tó dọ̀la kò ní kú ẹ̀ ti dọ̀ máa pílẹ̀ lọ́nà ẹni torí ní eléyìí ọlọ́run ní wàlá tẹ̀tẹ́ bí ọkùnrin tó wá ti ṣe ẹ má tẹ̀lé ìlànà èṣù torí pé sùtẹ̀rí yẹn ọ̀tá yín tó fojú hàn ní bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ ọ̀nà tó sùdá tó fi jọ́ta yín ẹ sáàmù tó sì bàbá ńlá wa ànábì wa Adam alayhi salam ìsúlọ́tàn Adam tádàmù fi kó nínú àjẹnà tó fi wà lórílẹ̀ ayé bó tiẹ̀ jẹ́ pé orílẹ̀ náà lọ́rùn ló fẹ́ dá wa sí tẹ́lẹ̀ àbí wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa nígbà ọlọ́run bá ti fún àmàlẹ́kà pé mo fẹ́ dá àrólé sórí ilẹ̀ orí ilẹ̀ orí ilẹ̀ kan lọ́lọ́run fẹ́ dá wa sí tẹ́lẹ̀ èròǹgbà rẹ̀ orí ilẹ̀ ni ọwọ́ akọ́kọ́ dá wa sí ọ̀dà baba ńlá sínú ọgbàdẹ́ra alìjẹ́nà ó sì palasẹ̀ ṣùgbọ́n sùtàn ibi tọ́nà ọba wa ní ọ̀dẹ̀ nǹkan kan wá sí kí ni o ó débẹ̀ orí ilẹ̀ tọ́nà fẹ́ dá sí nǹkan ó wá padà wá bẹ̀ ṣùgbọ́n sùtàn náà ló ń sábà bíi eléyìí ọlọ́run bá ní ẹ má tẹ̀lé èṣù o torí bí ọ̀tá yín tó fojú hàn ní. ya bani adama la yaftinannakumu shaytanu kama akhraja abawaykum minal jannah kama akhraja abawaykum minal jannati yanzi'u anhuma libasahuma liyuriyahuma sawatihima inna وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الله سبحانه وتعالى ẹmẹ́tẹ̀ lé ètè èṣù o torí pẹ́sù onókun lọ́yọ̀ àwọn bàbá yín onóyọ̀ ń kò ná ọ̀bàdẹ̀ àbújẹ́ bó ṣe wá fi ètè rẹ̀ yọ bàbá yín àti ìyá yín kúrò nínú ọgbà àdàrà àlùjánnà ẹ má jẹ́ kí èṣù kó tún fi ète rẹ̀ kó fi yọ ẹ̀yin náà kúrò nínú ìkẹ́ ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ni inni khalaqtu ìbá nínú hadith qudsi ọlọ́run ni ní tí máa mùsùlùmí gbà wá inni khalaqtu ibadi hunafa faja'atumu shayatin fadalatun an dinihim ọlọ́run ni mo dá àwọn ẹ̀dá mi hunafa mo dá gbogbo wọn pátá tọ́jà yí pé èmi nìkan náà ni ẹ̀mí wọn ó sìn èmi nìkan náà ni wọ́n fọkàn sí wọn ò ní sìn nǹkan míì yàtọ̀ sẹ́mi ọlọ́run fàjà átòmù ṣàìtàn ṣàyàtìn èṣù wá bá wọn àwọn èṣù wọ́n wá bá wọn fàtìtà láti ó máa ń di nìyí wọ́n wá wọ́ wọn kó lójú ọ̀nà ẹ̀sìn tí mo dá wọn lé lórí wọ́n harọ̀rọ̀ mẹ́ta àríyìn má àhàlá tó láhùn ní tí mo wá ṣe lẹ́tọ̀ fún wọn ní tí mo ṣe lẹ́tọ̀ fún wọn àwọn èso wá sọ di kí ni o wọ́n sọ dé ẹ̀wọ̀ fún wọn ntọ́jẹ́tọ̀ èsù ní máa sọ dé ẹ̀wọ̀ inú fi jẹ́ pé àwọn olùmọ̀ wọn kì í fi gbọ́nà èèwọ̀ wọn kì í fi ṣeré wọn kì í fi báyàn ṣeré káza jẹ́ èèwọ̀ mọ́ ni ọmọ tún mẹ́wọ́ ni ẹ bá ṣe yọ gbẹ̀sẹ̀ yóò jìyà ẹ tí ọba ṣe yọ gbẹ̀sán kó tó lè pẹ̀ kankan léèwọ̀ ọgbọ́dọ̀ mọ́ kí ni ìdájọ́ ọlọ́run kò sí mú mi ewọ ní o ẹni kílẹ̀ rí ẹ lóòótọ́ torí bá nínú sọ yìí ẹ má máa ṣe bí èṣù torí pé èṣù ni máa ṣe kí ni o ní máa fọwọ́ sí jẹun ní sì máa fọwọ́ sí mú mi àmà ọgbà tó tọ ewọ ni sáré bọ́ mẹ́rin wa bọ̀gán ni a afa ọwọ́ ń mu omi bí ọ̀tà àbí ọwọ́ ń jẹ ọmọ Coca-Cola Coca-Cola ní ẹgbẹ́ wọn ewọ ni o kílẹ̀ rí ni sọ̀rọ̀ pàwọn Israẹli ní í ṣe ni a tí báwọn sọ pé wọ̀ náà ẹ̀rí àní ọmọ ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ni ó mú wá nínú àlùkùrá àti nínú súnà ní ọ̀pọ̀ pílíà ó dẹ̀ tó ń pèlè ẹ̀wọ̀ ẹ̀rí ló fi tì í tó sì pèlè ẹ̀tọ́ náà kí ló fi tì ó náà o ẹ̀rí tó dìde lè ṣàìtàn ní máa da ọpọlọ àwọn èèyàn rú tó fi máa pè ẹ̀tọ́ léèwọ̀ nafis máa pé kí ni o èèwọ̀ ní ẹ̀tọ́ ọlọ́ba náà jìnnà sí wọn torí pé tí ọ̀tá tó fojú hàn ó ní èṣù ńlọ́jẹ́ fún yín ọlọ́run sọ́nà àyà mi ọlọ́run ní inna shaitan lakum aduwwun fàtàkìlú aduwwa èṣù òun ti mú yín lọ́ta òun èṣù ti dìklẹ́ pọ́ta yín lọ torí pọ́ sọ́wájú ọlọ́run ó nílé ọlọ́run òkè sáà tó torí wọn tó torí ẹ̀sẹ̀ ilé mi rè ó rí ti ṣe fún wọn ìní jẹ́ kíkà kan là nínú ìyà rẹ̀ nù wọn ìlà ìbádaka minhumul mukhlasin àyàfẹ́ àwọn ẹrúsìn rẹ̀ nínú wọn tó jẹ́ aláfọ̀ mọ́ àwọn tó wá sìn sí ẹnìkan oníyọ́là èso kéde ogun lẹ́wà lórí ó sì bá wa jagun yóò sì bá wa jà á táyé ìdọ̀rùn ni ìjọ tí ọba tó sẹ́yìn àtàjẹ̀rù mọ́ láyé olùsúlọ̀ tó parí iṣẹ́ rẹ̀ ìyẹn náà ń jọ́wọ́ ọjọ́ àkèyàmà ìfẹ́ ọlọ́ba ni inna shaytana lakum ni o fatakiduhu adúwà ẹ̀yin náà mú lọ́tà àwa nílẹ̀ yorùbá yìí kọjá pé wọ́n máa bọ ọmọ ni ẹ̀ bá máa ń bẹ ní sẹ́yìn ìmọ̀lẹ́ mi gbọ́mọ ọmọ ti sẹ́yìn wọ́n ní bẹ́ẹ̀ bo ọ̀dà yín wọ́n ní bẹ́ẹ̀ náà wọ́n lójú ṣé ń bẹ lọ́yọ̀ náà èmi ọmọ o torí ẹ̀ wọ̀lá ilé èṣù tá ní ilé èṣù wọn mọ̀ bọ̀ wọ́n ní kílẹ̀ tẹ́fí mẹ́wọ́n ní wọ́n fẹ́ jésù ṣe àwọn la hawla wala quwwata illa billah wọ́n torí pé wọ́n fẹ́ jésù ṣe àwọn tọ́ba fẹ́ jésù kásí àwọn tó ní lẹ́nu ẹ̀ṣẹ̀ tó ń rọ̀ dì àbí tí mọ́ tẹ̀ lójú ọ̀nà rẹ̀ kálásì ta àwọn ní rárá o à tí wọ́n ju bẹ́ẹ̀ lọ kọ́dà tí wọ́n bá lọ hajj wọ́n kì í ju jamarat náà tó bá ti jìdò nínú ẹbọ yẹn sọ̀rọ̀ pé jamarat ìta àwọn máa pè ní ìtí sẹ́rí àpè ní jamarat ìtí sẹ́rí àpè nìyẹn hmm? jamarat al-aqaba ti kú lẹ́ wasani wasani kékeré tààrin àti nílá ṣùgbọ́n tá a bá fẹ́ dáná lọ ju òkú àṣetánì ẹ̀gbẹ́ bá bá ti tá a pè nù à ń òkú àṣetánì ó ní ẹ́ àṣetánì à láyé láyé wọ́n ní ọmọ àlè ní fi ọwọ́ sí dúwèlé bàbá rẹ̀ nígbàtí ọmọ bá lẹ òkú mọ́ bàbá rẹ̀ ọ̀pí ò ní ọmọ lé sùn lòún tán torí àwọn òun lè ju òun lè lẹ òkú mẹ́sù wọ́n láàrùn jẹ́mà nígbà sọ yìí ń tọ́sẹ̀lẹ̀ ní o òun lè lẹ òkú mẹ́sù tán o yóò sì padà yóò ní ẹyin lẹ́mà olómọ tán àtẹ̀síjọba pọ̀ ah ṣẹ́ńtán tọ́lá ń wà látẹ̀tẹ̀kẹ̀dúró ọlọ́run iná ma ṣẹ̀yìn na ṣẹ̀tọ́nà lọ́kùnrin àdúwọ̀n àdú fàtàkìdú àdúwà ẹ̀yìn ẹ̀mú lẹ́tọ̀ ẹ̀mú lọ́ta jẹ̀mọ́ àwọn èèyàn wọn ò mú lọ́ta o kódà wọn tún mú lọ́rẹ̀ ni ọlọ́run àfàtàkìdú náà hù wàdùnrìyàtàwù àwùlìyà àrìndúní wọ́n hùn làkùnrin àdú ọlọ́run sẹ́wàá máa mú èṣù àti àwọn àrọ́mọdọ́mọ èṣù ẹ̀wàá máa mú wọn ní ọ̀rẹ́ ni tó sì jẹ́ pé ọ̀tá yín ò ní wọn ọlọ́run bí ìsàlẹ̀ bọ́ọ̀lù mi nà bàdàlà ah níta àwọn alábòsí màá fi ń jí ọ̀rọ̀ tó dáa ọmọ burú o ó burú gan o ẹni tó yẹ kẹ́ ẹ mú lọ́tà ẹ wá sọ́dọ̀ rẹ ẹ sọ́dọ̀ rẹ ẹlòmíì tó bá pẹ̀lú ọmọ èṣù nínú rí ó dùn tó bá pẹ̀lú ẹrú ọlọ́run yóò bínú wọ́n pọ̀ lẹ́rú náà bí àbájá gbọ́n bá mọ ọlọ́run àti ọlọ́run bí màrí náà ọmọ èṣù ọlọ́run má ṣàwọn bá wọn ọlọ́run ṣe wá lọ́ta èṣù o má ṣe wá lọ́ọ̀rọ̀ èṣù o tí àwọn bá ilé jọ́ọ̀rọ̀ èṣù jàmáà nǹkan ti sí ọ̀tọ̀ o ẹ jẹ́ analyze kò lè bá yí wa èṣù á máa máwọn míì lọ́rẹ̀ àwọn ṣayatin àwọn àlùjànnú wọn ó sì máa múyàn lọ́rẹ̀ wọ́lá torí pé tọ́lọ̀ bá sọ ni pé àwọn máa rí wa innahu wa yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum àwọn àtàwọn èèyàn wọn máa rí wa níta ò ti rí wọn èso a máa mú àwọn èèyàn lọ́rẹ̀ tí wọ́n sì ní ìbọn ọ̀sọ̀ lẹ́sẹ̀ èso a máa mọ́bìn lọ́rẹ̀ tọ́jà pé èso lọ́kọ rẹ̀ kọ́nà ọmọ fúlẹ́sà náà fà wá wàláyé ọkọ̀ dáadáa wọ́n ní ọkọ̀ òun ní ìdàlámù bọ́ bá sùn báyìí ìgbà tí ọba jí báyìí yóò sì máa rí pọ́kùn ti bọ́ọ̀sì àsìkò gbogbo ọkùnrin tó bá wá kọnu sí fún àwọn ọ̀fẹ́ nígbà tí ọba jọ kẹta báyìí wọn ti kórìíra ara wọn yọkàn máa wò báyìí pé mo é ti brọ́dà yẹn torí pé sùn ti mẹ́nu rẹ̀ ó ti change ìrísí ẹni yẹn bóyá nìyẹn mashallah lọ́jọ́lù wọ̀sìn ẹ̀tọ́ rẹwà very handsome very religious yọkàn máa rí rí pé ẹ̀wọ̀n tẹ̀ sí orí náà bó ṣe gbẹkùn lẹ́mu brọ́dà yẹn ti fine abẹ́ẹ̀rí ni ẹ̀wọ̀n yìí ẹ̀ ṣe yọ gbogbo ẹni ọmọ sọ wíwá kò rí bẹ́ẹ̀ èṣù lórí structure ẹnìyẹn lójú ẹ̀ àwọn èèyàn kan bẹ báyìí tọ́jà yìí pé èṣù ìmbà èṣù mú wọn lọ́rẹ̀ẹ́ èṣù ní ọmọ sọkọ wọn ẹni bẹnu wọn nínú àwọn ọkùnrin pé wọláì èṣù làwọn ìyàwó wọn ó lè pé forty ó lè pé forty five ó lè pé fifty wọlé kò ní tí ìyàwó ẹ máa ń kí ló ń ṣe bọ̀dá sí wọn ò lè ṣe ni wọn ọmọ fẹ́yàwó us gidi kóun náà fẹ́ fẹ́yàwó kéékèèké rẹ ní kọ́ fẹ́ fẹ́ tí ọ kọnu sí ọtọ́ bá ti kọnu sóbìnrin báyìí nígbà tí ọba ìjọ kẹta tó kọnu sí báyìí nínú kó ètò obìnrin tàbí kóbìnrin yẹn ètì ẹ̀ kọ́ sẹ́lẹ̀ yọ kẹta máa bá lọ yọ máa bá lọ ọlọ́mọ fi rẹ́sà náà fa wa o torí ẹ èsì máa máa wọ̀nyàn lọ́rẹ̀ o ilẹ̀ yẹn gbọ́dọ̀ súnmọ́ náà ọba Allah ẹni tó bá ti wá nírú fílẹ̀ rẹ̀ jẹ̀mọ́ àìdákẹ́ o a kì í dákẹ́ o kí àwọn ní ah, ń sùn pé kódà kò lè mọ̀ wá bọ́n òun ni má ba ṣàṣepọ̀ à àbí kò lè má bọ̀ ṣàṣepọ̀ wọ́n yìí dákẹ́ ẹrú ẹ o ìgbìyànjú ńlá tó ní ṣe pẹ̀lú súnnà o ni wọ́n nà sí kì í sọ̀rọ̀ wọn lọ lé aláwo wọn lọ lé oníṣègùn wọn lọ gbẹ tí wọ́n tún di ọmọ lẹ̀ ìyẹn kọ́ o torí pé kì í sojú bọ̀rọ̀ la fi gbọmọ ní ọwọ́ èkùrọ́ torí di eléyìí èso ọmọ máwùn èèyàn lọ́rẹ̀ẹ́ lábala yẹn abala kejì ẹ̀sọ́ ọmọ àwọn èèyàn lọ́rẹ̀ẹ́ nípa kí wọ́n takòtọ̀ lọ́wọ́ yọmọ wa kàn wọ́n tọ́bọ̀rọ̀ bá ti wá rí náà ọlọ́ni àtìkí ní àtìkẹjì fàtẹ̀kìdú adùwà ẹ̀mọ́ náà lọ́ta ni ìwọ ẹ̀yìn mọ́ ọlọ́rẹ̀ táwọn bá fẹ́ mú yín lọ́rẹ̀ èyí ó mú ọ lọ́ta ẹ̀yìn mọ́ wọ́n ràn nínú àwọn ìfẹ́yàwó náà mi ti níyàwó dá àwọn ìyàwó yàn ẹ̀mọ́ ọ̀rẹ́ ẹ̀ lè mọ́ à ó mú lọ́ta ni ọ ọ̀tá tó sì mú ni pé wọ́n máa kẹ́rù kí àṣẹ ọlá wọ́n náà máa kẹ́ Quran wọ́n ṣe gbogbo gbìyànjú tọ́ra wọn fi jọ́ fi dọ̀tá rẹ̀ torí pé gbé ṣùgbọ́ tó dọ̀tẹ́ yàn òun náà nìyẹn tó sinmi ẹ̀gbọ́n tá nàbì sọ̀rọ̀ sallallahu alaihi wasallam nípa Uthman ibn Affan sẹ́pà Uthman nípa Umar Umar ibn Khattab anábì ni tí ọmọ bá ń gba ọ̀nà kan bọ̀ èso ó sì gba ọ̀nà mi yóò ọmọ wọn sàgbà ayé ọmọ rẹ̀ pàdé eléyìí bá ń lọ sí ẹ̀ka àwọn náà rí bó ṣe yẹ kí gbogbo wọn nínú tí ta bá ń pọ̀ báyìí jésù hàn ìyẹn tó sì pé níbi tá a bá ti ń ṣe ẹbọ tá a bá dé bẹ̀ báyìí ọ̀rọ̀ ẹbọ yẹn dá kò ní yé wọn mọ́ bí tó bá ti ń ṣe bí díà tá a bá dé bẹ̀ wọ́n sì máa fi pamọ́ bí tó bá ti fẹ́ sẹ́lọ̀ tó bá ti rí ọ̀rọ̀ àfọ̀n kò ní dákẹ́ wọ́n sì fi pamọ́ ọba lọ tẹ́wọ́ lè bẹ̀rẹ̀ wọn. ìyẹn gangan o ní pé o ti di ọ̀tá èṣù torí de eléyìí ọlọ́run ní ká mú èṣù ní ká ní ọ̀tá wa ká má mú ní ọ̀rẹ́ torí pé njọ́ wàá dún jẹ́ ni pé káwọn èèyàn tó wá máa àtàwọn ọmọ àtàwọn èèyàn rẹ̀ kí wọ́n máa mú ní ọ̀rẹ́ tó sì jẹ́ pé ọ̀tá wọn ni wọn بالسوء والفحشاء وأن تقولوا على الله وأن تقولوا على الله ما لا تعلمون Ọlọ́run ni nínú nǹkan tá fi mú ẹ̀sùn ní ọ̀tá yín tẹ́ẹ̀sì gbọ́dọ̀ tẹ̀lé ọjọ́ ọ̀nà ìsù ò ní pé innama ya'murukum bis-su' èsù onídáadáa kan tó fẹ́ pa yín lásẹ̀ẹ́ ju aburú lọ o innama ya'murukum bis-su' aburú òun náà ni yóò pa yín lásẹ̀ afáwọ abdullahi ibn abbas wọn ní súnmìyà su'u su'an li su'i awaqibihi wọn pe su'u aburú láburú torí àtọ́rí àtúbọ̀tán rẹ̀ tí a máa ń sàbúrú láyé lójú tí ó lè jẹ́ dáadáa àbí ẹ̀kọ́ ẹni tó kọ́wọ̀ ló jẹ́ dáadáa ló sì àbá burú aburú ni ẹ̀ńtọ́pa àwọn ọ̀pá ẹni ẹlẹ́ni aburú si àbí dáadáa aburú ṣùgbọ́n nǹkan gan máa ń sí dáadáa láyé yóò máa pé kí ló burú lọ́nà aburú oúnjẹ kí ló dẹ̀ burú bẹ́ẹ̀ náà gbẹ̀yìn kan kí ni o aburú ni ọlọ́mọ so máa payín pé máa ní tí ọmọ pàín lásẹ̀ nítọ́jọ́ pé bẹ́yàn bá ṣe láyé èèyàn ní lábọ̀ lárùkìyàmà ìtàpẹ̀lá burú nù gbogbo téèyàn bá ṣe tọ́ba ìtọ́sọ́rí ẹ̀ kò ní ní arábọ̀ rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà lárùkìyàmà ọlọ́ọ̀ni àwọn àṣẹ́tíṣọ́ máa pàín rè wàlfàṣà yóò sì máa pàín lásẹ̀ fàṣà kí ni ń jẹ́ fúnṣù tọ́ba jẹ́ pé fáfẹ́ yìí nílẹ̀ lábáwá wọn ò ní jẹ́ àzàkọ́dọ̀rọ̀ nígbà tí nǹkan bá kọjá yìí àwọn lábá máa ń pè ní kíni o fahisha alfuhush ni pé èso ọmọ pàyínlá sẹkẹ kọjá yìí afáwa ibn jawzi ní tafsir wájú mi wọn pè ní zadul masir fi ilmi tafsir wọn ní alfahisha àbí alfahisha wọn ní tùmọ̀ márùn ìlú ní nínú ayà yìí wọn tùmọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni anna kullu ma'siyatin la haddun gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ba yẹ pé téèyàn bá ẹlẹ́sẹ̀ láyé tọ́ba jẹ́ pé lùsẹ̀ríà lèèyàn wà tọ́tí ń lòfin ọlọ́run wọ́n jẹ̀yàn yà kí làwọn ẹ̀ṣẹ̀ yẹn òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ tó so mọ́ mọ̀kọ́sídù sẹ̀ríà márùn òun náà ni tó ní ṣe pẹ̀lú kí ni o ọpọlọ wa ọtí mímu téèyàn bá mu yọ̀dọ̀pọ̀lọ́ àbẹ̀ǹdọ̀pọ̀lọ́ tọ́ba gbárù ẹni mú wọ́n jẹ̀yàn àkómutí bákan náà n tó ní ṣe pẹ̀lú dúkìá wa tẹ́nìkan bá fi wá wá lólè wọ́n wá gbà mú wọ́n wá rí wípé àhún tó gbé ó ti wọ ó ti wọ ní sọ́ọ̀bù téèyàn fi máa láfi máa gẹ̀yàn lọ́wọ́ ni rúbù ó ti rúbù wọ́n irú ẹ̀kọ́ pààyàn tó bá mú kí wọ́n sọ fún náà wọ́n pa nílùú tó ti ń lo sẹ̀ríà ìgbọ́n mi tí wọ́n mi wọ́n fi ilẹ̀ ni wọ́n lè fẹ́ lo ní exchange ẹ̀ àdánwò tá a kó mú ló fi jẹ́ pé ìpààyàn ò nítumọ̀ mọ́ lórílẹ̀‐èdè wa báyà ká pọ̀ sí dẹ̀mí wọ́n láàrùn jẹ̀máà ìlú tó bá ti máa ń lòfin ọlọ́run ẹ lè rí pààyàn anyhow tí àkàrà ó kú èèyàn lórí títì ó ní mọ́tò kankan wọn lọ ìlànà ọwọ́ sáré àsàfẹ́ ẹkú wọ́n ní láàrin ọjọ́ sí láàrin alápákó sí gúrúmàràjì ọwọ́ sáwá ọ tó tó èèyàn kú à nígbà tó ti mọ̀ pé kò ní nǹkan ọ̀sán kankan tó ń dá lẹ́yìn wọ́n ti mọ́ ọjọ́ méjì wọ́n sì ní ọmọ wa lójoojúmọ́ nígbà tí ọmọ wọ́n tẹ̀lé yẹn nù ní ṣùgbọ́n olùtọ́jú ẹgbẹ́ òfin ọlọ́ọ̀bá wà wọ́n ti pààyàn nípakúpa torí pé wọ́n pààyàn máa pẹ́ òun dára wọ́n mọ̀ pé àwọn fámílì òun rògbò ẹ̀ẹ̀kẹ̀lẹ́ lọ́ọ́rú àwọn kódà tó fi mọ́ àwọn ìlú èbó wọ́n ti pààyàn ní àwọ̀ tó bá ti pààyàn ní àwọ̀ èsù ti ń dà wọ́n láàmú gbọ́dù tó ti lòfin ọlọ́run wọ́n ti pààyàn ní àwọ̀ kẹtàn án kẹtàn ní ásídẹ́ǹtì ó dídí ọdún kan ásídẹ́ǹtì kan ní mọ́ ṣẹlẹ̀ ǹjẹ́ ǹjẹ́ ǹjọ́ ti ṣẹlẹ̀ rí sáà láàrin ìbàdàn sẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ kan kásídẹ́ǹtì wọn ṣẹlẹ̀ ó kéré bí wọ́n kàn àwọn ọlẹ́gbẹ̀rẹ̀ yẹn tí ẹkùn gbàgbé ni àwọn méjì kan lápá ọ̀kan lápá ọ̀kan lẹ́sẹ̀ permanent disability permanent disability náà ọlọ́run ti ẹ̀sán ọ̀nà ẹ̀kọ́ gbúdọ̀ ẹ̀kọ́ pààyàn ó wá sí yàn fìlà sí fìlà tó sọ bí ẹni yẹn ti fọ òkò lórí ìrànà òun permanent disability nígbà tá a mọ̀ pé kò kú sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ kò sí nǹkan kan tọ́lá pé wọ́n ti fámìlì ẹni wọ́n ti ta gbogbo lẹ́ta ọkọ torí ẹnìkan tó kú ni jẹ̀máà èèyàn ní sáré àsápájú olórí títì yóò ra máa lọ bàbá ìjọba wákàtí mẹ́rin ló fi rin èkó yóò ra máa farabalẹ̀ lọ nọgbọ́n àwọn tó máa pààyàn pàtẹ́ tí ó mọ̀ sí wọ́n ní ọ̀sẹ̀ lọ́sẹ̀ rẹ̀ náà nìyẹn fún àrùnbà gbogbo ẹ̀sẹ̀ jẹ́ pé ìyàmbá ilé dá ó ní hádùn wọ́n jẹ̀yàn yà rẹ̀ láyé nínú àwọn fàṣà nìyẹn nínú àwọn fáyíṣà tọ́wọ́n bá tí ọlọ́run bá kọ̀ fún wa bẹ̀ tó sì sì ń pa wá lásì ó di mẹ́ta nínú ẹ̀ ó ní alfarj alfarj abẹ́ awùlẹ̀ àrùn ọmọlúàbí wa ọmọlúàbí kẹsẹ̀ nǹkan tí ọgbọ́nà tá a gbọ́dọ̀ tarnish kẹ́yìn kankan wá dé láti nìkan kọ́ wá fi àkọ tiẹ̀ kó fi da ilé tiwa rú ọkùnrin tí wọ́n ń kọ́ bọ́mọ sí ìsìn náà àbó ọkàdé ọwá sí ìsìná wá gbámú ní ìṣẹ̀lẹ̀ ìsìlámíyà kọba ti ní tí ọba ti níyàwó àbóbìnrin náà ti lọ́kọ kí wọ́n sọ fún wọn wọn náà wọn lè gba hundred gbọ́nù tí ọkọ̀ sí islam wọn ò ní sọ lọ́ba lé ẹwọ àdánwò wọn ò ní àsọ̀rọ̀ ọlọ́ba lé ọmọ ẹ̀rẹ̀ ti máa tọ̀ sixty year old ọtí mọ́ dọ́kà àti ti ọkọ̀ and secondly ọlọ́ba lé torí ẹ̀ ẹ̀gbọ́n ẹ bàbá ẹ̀yin ní ẹlọ́gbọ́n mọ́ ń sọ̀rọ̀ kò rè kù ẹ̀ o tí bàbá bá yarí ìyún náà tọ̀lọ̀ gbé lọ́yà rẹ̀ wá ni òun náà kọ́ mọ kóòtù òfin nígbà pé òfin àwọn aláfọwọ́ kọ́ kì í sọ̀fin tọ́lọ́ àbí tọ́lọ́ ni sọ̀fin ọlọ́run lánàá nàìjíríà ni òfin tá a fọwọ́ ara wa kọ́ ìjọ́tọ̀ bá ti tẹ́ wa lọ́rùn mọ́ out of object senate objection ọ̀yà ẹ̀yin tẹ́ bá fọwọ́ mú ẹsẹ̀ ayi ayi ẹ̀yin tẹ́ bá fọwọ́ mú ẹsẹ̀ pé ní i serve àjẹun ló pè ǹjọ́ tí àbábí tẹ́wa lọ́rùn mọ́ á tún change yín náà ṣùgbọ́n òfin tọ́lá ọba Allah subhanahu òfin tẹ́nìkan kì í change ẹnìkan tó bẹ́ẹ̀ láti change torí ẹ̀ ìsọ abẹ́ wa ìdáàbòbò ọmọlúàbí wa ìdáàbòbò ẹbí wa tẹ́nìkan bá fi wá ní lọ́jọ́ fàtà àti ìsìnà táàrẹ ni nàwà lẹ́gbà à ah, kápọ̀ ní sìkfààrù o ẹlòmíì wọ́n rí bá yọ́ nìkí ni nígbà tí ọ̀sìbí wọ́n gbé lọ ara náà wọ́n fi ń dá kápọ̀ ní sìkfààrù o ọmọ ọlọ́mọ ó sì sápò lè bàbá rẹ̀ lálẹ́ lẹ́yìn ìgbà wọn ti yóò sì sílẹ̀kùn amọ́kànlá yóò sì lọ sunlé ọkàn yóò sì tún yọ ọlé pàdà láago mẹ́rin àbí mẹ́ta wọ́n wà á mọ̀ ìbọn wá bá mi lé ní subhanallah tó bá jẹ́ pé tó bá ti wá níyàwó ni àwọn àníká máa ń là yàn àyàlè àlèmí ni ẹlòmíì alẹ́ rẹ̀ kò níye alẹ́ rẹ̀ zina àwọn tí yàn lálẹ́ ó níyàwó tó wá yàlè irú ẹni òkú tí ń rìn lórí ilẹ̀ ni òkú tí sì rìn tó kábọ̀dù islam ni kò ní kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ wà láyé má torí báyìí máa yẹ bí ìlò ti kó bá àìmọye ọmọ àló ti plot sáwọn lé káàkiri àbóbìnrin tó wà ní ọkọ rẹ̀ tó tún wá ń yà lé níta tọ́wá lóyún ẹ̀dá kò sọ́kọ̀ ọmọ bóun ló lóyún àbóǹkọ́ kò lè mọ ó ti da ẹbí yẹn rú irú wà tán wù nínú ẹbí ọkùnrin tó máa bá dàgbà yóò wù nínú ilé yẹn ló jẹ́ pé téèyàn bá ṣe zìnà tó ti wá níyàwó tó wá gbàmú kí wọ́n sọ fún un nínú ṣẹlẹ̀ sọ àwọn ọmọ ẹlẹ́wọ̀n ló kópa ọlọ́mọ sì wá ló ń zìnà ọlọ́mọ sọ ló ń sìn náà ọkùnrin kan lọ bá nàbí sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ìrí ó sọ lọ ìdílé fi zina yọ̀ǹda fún mi dé máa ṣe zina zina burú gan o yọ̀ǹda fún mi dé máa ṣe zina ànábì ni àwọn sàbẹ̀kẹ́ ni kí ni sọ sínú ọ̀hún sọkúsọ kí ni ọ̀dákẹ́ ànábì ni ah, ẹ fi ilẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam sọ ṣe tó wọ̀ kí wọ́n náà rí pé wọ́n báyà àti ẹ̀ náà sì zìnà ah! ó ní à ah, tẹ́kìlá wọ́n hẹ́ ọmọ yóò hẹ́ bó lé omi anásílá yóò hẹ́ bó náà lé àwọn ẹ̀kọ́ sẹ́ńtì ọ̀fẹ́ fún yàrá rẹ̀ anábì wọn kàdáàdì kan náà láì hẹ́ bó náà lé omi àti bí wò ṣe fẹ́ fún ìyá rẹ̀ àwọn èèyàn náà fẹ́ fáwọn ìyá wọn so ní ọtọ́ bá sì ṣe zìnà ìyá ẹnìkan ló bá sì zìnà àtúnṣe bòlì optic ǹjẹ́ o fẹ́ràn kò ní owó ò ní gbé ọ tí wọn náà bá rí pé wọn bá búrò rẹ abẹ́gbọ̀n rẹ lóbìnrin ṣe zìnà ó ní à ah, táwa ni wọn máa dẹ ìwọ ni wọn sọ yìí anabi ní ọkẹ báwọn èèyàn náà ṣe fẹ́ fún àwọn sísítà ẹwà nẹbi sallallahu alaihi wasallam ìtọ́gbọ́ yàrá tí ń fi gbà sọ tó fẹ́ fọ́mọ rẹ̀ ó nára ah, wọ́n ni àwọn èèyàn náà fẹ́ fọ́mọ wọn torí ẹ̀gbọ́n tó ló ṣèyí àwọn tó fẹ́ bá ṣèyí ìyàwó ẹnìkan ni wọn ọmọ ẹnìkan ni wọn ọmọ ẹyà ẹnìkan ni wọn wọn zina dẹyìn nù anabi kọ́ lọ́sọ̀ yẹn o olùmọ̀kan ni ó ní azina dẹyìn nù zina dárí ń gbèsè ni in àkùrọ̀bùtà tọ́ ọ bá lọ jẹ àwọn ọmọ rẹ àwọn aráàlú rẹ ní ọ̀sán padà ẹ bá jó zina ẹ má fún ẹ má fún ẹ kò nídìí àwọn ọmọ rẹ ọ̀sán wọn lọ wọn bá ìyá rẹ ṣe zina báyìí tí ò ní ní tó lè ṣe sùn máa ṣe lọ mọ́ ohun tọ́nà gọ̀dì ọ́ ṣùgbọ́n tá a sọ wọn náà pé lọ túbà pípẹ́ tó ọba túbà inna Allah yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́mọ forí ẹ̀dì yẹn anábì sallallahu alaihi wasallam ọwọ́ agbọ́lé akùnrin báyìí anábì wa bá sọ̀rọ̀ ó ní láti ọjọ́ ó ní kò sí nǹkan kan tó ń kórìíra ju zina lọ nígbà tá a ní sọ ọjọ́ kó kórìíra zina ó láti jọ kò sí nǹkan tó ń kórìíra ju zina lọ torí ẹ̀ nínú àwọn ntẹ́sù ọmọ èyí sí tí ọmọ pàyín láṣẹ rẹ̀ ó ní ìmọ̀ ṣe zìnà ìmú zìnà ní ìbáàdà ìmọ̀ kakún wọn lè báwọn náà gba lẹ́sẹ̀nsì ilé gbà wá kéékèèké ilé aṣẹ́wò èsì ń bọ̀rọ̀ bí ẹ ẹ́kspírẹ́sì bí tẹ́tí máa páàkì mọ́tò ní ìsìn báyìí wọ́n ti wà láwọn agboolé wa àwọn agboolé wa ẹ máa rí wọn tí wọ́n máa jáde wọ́n tún máa pè yín subhanallah ẹ oh, dákun la hawla wala quwwata illa billah zina ti wá di tọrọ fún kálé àwọn kan tó wá di ti àwọn òtí ẹsẹ tí wọn bá yàn wọn wọn làwọn eléyìí tó dọ̀tí àwọn wà lọ dálé gbà yóò dálé gbà yóò máa sanwó flat ṣùgbọ́n gbogbo ọkùnrin lọkọ rẹ̀ bí dúdú ṣe ń wọlé kókó ọmọ jáde kúkúrú gígùn yorùbá haúsá tápà ìgbìrà ìbò ní ọ̀sẹ̀ máa wá nù àwọn alárùn pọ̀ láyé àrùnsẹ́ ní pọ̀ láyé jẹmáà ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn o náà ni hifdodi ìsọ ẹ̀sìn wa nínú àwọn tí sẹ́rí àtòrí ẹ̀wà mú tí sẹ́rí àwa sọ ọwọ́ sọ dúkìá wa ọwọ́ sọ kí ni o owó ọwọ́ sọ dúkìá wa ọwọ́ sọ ẹ̀mí wa ọwọ́ afọ́ làákà yìí wa ọwọ́ afọ́ ọmọlúàbí wa ó dẹ̀ wá fọ́ kí ni ẹ̀sìn wa lọ́kùtà ẹnìkan bá lòun ọ̀sẹ̀ sìn mọ́ nílùú tí islam wà wọn ò ní bùn tí wọn bá lòun ọ̀sẹ̀ islam mọ́ nílùú tí islam wà wọn ò ní bùn lẹ́yìn jọ́ mẹ́ta tó wáyé náà wọn ò kírun mọ́ náà ní sẹ́kọ́ oríire ó kó lọ́rùn rẹ̀ ẹ̀sìn ló pàṣẹ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni man baddala dinahu faqtuluhu ẹ bá ṣùgbọ́n ọ̀rọ̀ òfin yẹn ò lè wọ́ọ̀kì lọ́dọ̀ wa ṣe báwo lo ṣẹ̀ríà àbí àbí ṣẹ̀ríà là ń lò tọ́ni kó àlọ́ ṣẹṣẹ àmọ́ náà ni tọ́ni chọ́ọ̀tì náà mọ̀ lọ àmọ́ sí wáàsí fún náà tọ́wa ni ànítọ́ ọmọ náà abẹ́ máa bá mi kí wọ́n fọlọ́pàá mu yẹn o à èèyàn náà ní lọ́mọ gbogbo tó bá fọlọ́pàá mu yẹn èèyàn tẹ̀lé tó bá gbé lọ kóòtù wọn ní there is freedom of religion ní Nàìjíríà ọba àgbé òkúta kalẹ̀ tó ní tọ́ ọmọ ẹ̀sìn nìyẹn kò sí wàhálà ní nàìjíríà ṣùgbọ́n tí wọ́n bá pẹ̀lú tẹ̀sìn wà ní ó léwu torí ẹ̀ afáwa <clears throat> wọ́n túmọ̀ àkọ́kọ́ tí alfa isha tó ní oní eléyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni máa là yọ ọ̀rọ̀ fòfin ṣẹ̀rí àti wọ́lá fi sunna ń tá àmọ́ òfin tó dé nínú ṣẹ̀ríà ń tá a wẹ́rì nínú alukur'an tá a wẹ́rì nínú sunna pé kí ló délé àwọn arúfin kankan tó dé kí ni wọ́n wá pẹ̀ nǹkan yẹn o bíkí à àbí òun náà kí lọ náà ara wọn fà ṣáà nínú àwọn nǹkan tó sọ ọmọ pè sínú èṣù lónìí bídíà o bídíà ò sínú èṣù lónìí bídíà nínú Imam Al-Hasan Al-Basri rahimahullah ó ní al-bid'atu ahabbu ila ash-shaytani min al inú èṣù a máa dùn bídíà gbèsè lọ inú èṣù máa dùn bídíà sẹ́wọ́n bídíà dáadáa lẹ̀ kásìlá ìlà ìlàlá ọ̀hádàúlá ṣẹ̀ríkà láwú àti ìtẹ́sọ́ọ́lẹ̀ ìrọ́kìríkà rẹ̀ ẹtijọ́ ti wọn àwọn ìlú ọ̀sẹ̀ mọ̀lú dì gbogbo àwọn bídí àbúrúkú yẹn iná ìṣúná dùn sí sẹ́ẹ̀mọ̀dí torí pé sọ fàyínà sọ ìbà bídà àti láyà tó bomi nìkan ẹni tí ń ṣe bídà ẹ̀sìn ní ọ̀nà ọ̀sẹ̀ kò ní túbá ẹ̀ lẹ́rẹ́ nǹkan kọ́sẹ̀ bídà àtọ́kọ́ ẹ̀sẹ̀ stakful láà kò ní sásà torí pé yóò inú rẹ̀ yóò tún máa dùn pé a fi ń súnmọ́ lọ ah mòlúdì láti ọlọ́run gbájọ sí ní tí wọ́n máa sọ nìyẹn ṣùgbọ́n amman máa sì yẹ fàyínà sọ ìbà ha yóò tún bùnmi ha ẹ ń bá ń sẹ náà máa pọ̀ ń sẹ tọ́ba sọ yóò lọ́n forí jì mí tọ́ba tó ń da fà ọtí tẹ́ mi yóò da fà wọ̀ láàyè kò wọ́n mi náà ké mú má ẹ̀sán máa bá ń bẹ́ lọ́n kọ́ sànú mi mo bẹ́ẹ̀ bá lọ bó mòlúdì mòlúdì tó ń ṣe yìí yóò ní káwọn sì mọ̀ bí ànábì káwọn nífẹ̀ẹ́ ànábì mà káwọn sàṣà látú mà ẹ̀mẹ̀dẹ̀ ń tà ń sọ kọ́hùn yóò ní ẹ tí ọba ti ṣe mọ̀lúdì kò nífẹ̀ẹ́ ànábì ẹ̀wọ̀n kan torí ẹ̀ nǹkan tí ò sínú kìtàb àti súnà èṣù lónìí dídí àwọn sì máa pè é èyí náà nínú àwọn tẹ́sọ̀ ọmọ pè é sínú. Si ọlọ́ọ̀bá sọ ọ́nù sọ́ọ́tù alimran ọlọ́ọ̀ni yọ ọmọ tàbí ọdún ojú wọn wọ́tà síwájú. yọ ọmọ tàbí ọdún ojú wọ́tà síwájú ojú fàámà lẹ́bí nàbí ọgbọ́tù fàámà. فأما الذين صدت وجوههم أكفرتم بعد إيمانكم فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. ألم جاء القيامة يوم تبيض وجوههم lọ́wọ́ táwọn ojú kan funfun gbòò fún màálẹ̀ wọ̀tẹ̀síwájú òjò àwọn ojú kan dúdú kiri mú afábúlẹ́dùn Abbas wọ́n ní tẹ̀bíyàdù ojú ahli sunnah wọ̀tẹ̀síwájú ojú ahli bid'ah ìjọ ìkẹ́ ojú àwọn súnú funfun ojú àwọn bídíọ̀ ṣe kí ni o yóò dúdú tọrẹ sùdó ní bídíà èṣù lọ́ni o fàṣà nínú àwọn téèyàn gbọ́dọ̀ máa ṣe nìyẹn tẹ́sù sì ń pa wá láṣẹ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní albọ́ọ̀kì ahun ahun èṣù àmọ́ pa láṣẹ ká sàmù ká má yọ sàká èṣù lọ́ni tọ́ ọmọ ìyá dúró a three hundred thousand wọ́n yọ tán ẹ dákun nínú èlò tí wọ́n yọ three hundred thousand ẹ bá ń sí three hundred times forty kí ló jẹ́ èmi ọmọ màá sì àwọn three hundred times forty ẹ eh, three 120 forty kí ló one twenty ẹ eh? one twenty ọyọ máa fọdọ méjì kún one twenty eh? ẹ ẹ owó yẹn owó téèyàn yọ three hundred ok million million one million. ní zaka forty million tí a bá ní forty naira lọ́wọ́ tó wá bóyàn ní one naira ṣé yóò mọ fílẹ̀ kò súnmọ́ àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n èso ọmọ sọfà tó wọn bá ti ń pọ̀ tí bá ti ń pọ̀ one million ah ó yẹ pọ̀ yóò ti gbàgbé àmọ́tí tó fẹ́ yọ̀wò nínú ẹ̀ àmọ́tí yẹn náà pọ̀ yóò ti wáyé pé owó yẹn náà pọ̀ yẹn ká one million ah ó yẹ ti pọ̀ dúró kọ̀ọ̀kan ní yọ ni yọ́kọ̀ fún àwọn àfáà 2000 two thousand ní two thousand five thousand yọ́kọ̀ mìíràn sọ nígbò ìṣe pa àwọn àfáà náà wọ́n kó rákàntì rẹ̀ àwọn kẹ́lẹ̀ ọlọ́wọ́ forí sí o ọlọ́wọ́ fọ́lọ́ ọ̀gá tó nígbà tá rákàntì rẹ̀ dẹ́kun á sọ pé yọ sàkà dandan mọ̀ ká gbọ́dọ̀ tí Islam wà ní a ìbá ní BVN àbá ní BVN ni a ní àwọn ọ̀nù tó ti lo BVN ti pẹ́ wọ́n mọ ẹtẹ́nì kọ̀ọ̀kan ni tọ́ba ti wọ́ báyìí wọ́n kọ lẹ́tà sí ni dé zakọ ọdún rẹ bí wọn bá tiẹ̀ mọ bí tó kọ́lé sí tí wọn mọ bí ọ̀rọ̀ alẹ̀ sí hmm? ilé tẹ̀yàn kọ́ yàn ní sàkàtì ọ̀yàn mẹ́ tí bá ń gbé bẹ̀ ilẹ̀ tẹ̀yàn rà tó fi tọ́ ra pamọ́ kò ní sàkàtì ọ̀yàn lórí ẹ̀ ṣùgbọ́n dúkìá tẹ̀yàn fi ń pawó wọlé yọ̀yọ̀ sàkà rẹ̀ dúkìá tẹ̀yàn fi ń pawó wọlé hmm? owó tí bá ń rí lọ́dún dúkìá yóò ṣe kí ni o yọ̀yọ̀ sàkà rẹ̀ ìjọba tí wàá ní gbẹ̀tì níbi fi àwọn ọkọ̀ gbogbo àkáǹtì first bank wema dt jais wọn ni àwọn one twenty million ìlú ní ọ̀yọ́ mẹ́jọ náà divided by forty wọ́n kàbà jù wọ́n sẹ́ndẹ̀ sí ni pé your annual zaka is nìkan oní ọ̀sẹ̀ yà wọ́n jẹ́ gbèsè oní ọ̀sẹ̀ lọ́dọ̀ ìjọba àwọn jẹ́ gbèsè gbèsè lọ́dọ̀ wọ́n jẹ́ gbèsè hundred thousand kẹ̀yọ wọ́n tún jẹ́ nìkan twenty million ẹ̀tún yọ wọ́n jẹ́ nìkan fifty million ẹ̀tún yọ lọ́lọ́kù ó kù sixty five million divided by forty ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bì àwa ló sì pọ̀ òsì ọ̀pọ̀ náà torí ipa ahun ti kù jù nínú tọ́jà wọn nínú pípọ̀ ahun lò sí fi pọ̀ pípọ̀ òsì lọ́rán fi pọ̀ nígbà tó sì bá ti pọ̀ nígbà ahun bá ti pọ̀ kí ni ọ̀pọ̀ òsì nígbà òsì bá ti pọ̀ kí ni òpópọ̀ ọ̀ràn ọ̀rọ̀ pọ̀ ẹni tó ti papò ní píkì àkọ́fọ́ ẹni tó lówó lọ́wọ́ onípíkì àkọ́fọ́ orí ẹ̀ dànù tòun odò sì ní ọkàn fọ́ lórí dànù rẹ̀ kọ̀kan àbí tí ọ̀bá wa rí bẹ́ẹ̀ ni pa mi láyà ní wọ́n ti ń fi subhanallah ọlọ́run wa o wọ́n ní a ti ń fi paku tẹ́fí máa mú eku tẹ́fí máa fi mú eku ní oko wọ́n ní ti fi mú àwọn ọlọ́kadà lọ́rùn tó ń dọ́fẹ́ gbọ̀kadà àná mo gbọ́ nìkan tọ́lẹ́yìn ló ń gbé nu àbí nínú àwọn ọ̀rá dúdú tí a máa ń rà tẹ́tẹ́ náírà ẹ tọ́wá ní à ẹ dákun mọ́ fẹ́ gbẹ̀yìn sẹ́yìn ọ̀rá máa lọ ẹlẹ́gbẹ́ tàbí kó kẹ́ẹ̀sì òkè jẹ́ òun ẹyin tẹ́ gbé lọ torí pé pákó tẹ́ fi mú òkété lóko wọ́n ti ga wọlé wọ́n sì ga sọ́rọ̀ kàdà lọ́rùn rẹ̀ ẹ dákun ṣé yọ wà conscious ni yọ wà conscious wọ́n sì gbọ̀kayà lọ́wọ́ rẹ̀ ọ̀kadà èlò ọ̀kadà hundred thousand àìmọye yẹn wọ́n ti pa wọ̀ láàyè láwọn tá a mọ̀ láwọn tá a mọ̀ torí ọ̀kadà thirty thousand naira torí ọ̀kadà fifty thousand naira hmm? torí di eléyìí jẹ̀máà tí ó sì tí àwọn bá ti pọ̀ tá a sàánú ara wa mọ́ ẹgbẹ́ ní bùkátà tó orí tí wọ́n kẹ́kọ̀ọ́ kàn mí sí ẹran mi sí ni tó sàánú ẹ̀ kò sì ọ̀pọ̀ ọ̀rọ̀ àbọ̀wọ̀gbà tó náà bá rọ́nà àbáyọ láti jàǹbá rẹ̀ iná fi máa gbọ́ máa ṣiṣẹ́ wọ́n gbà ṣiṣẹ́ náà gan kíná gbogbo ọ̀nà tí wọ́n bá jẹ́ ń gbà ṣiṣẹ́ ní ọmọ wa torí gbàgbọ́ ṣiṣẹ́ náà òun náà ṣe déédéé iye tẹ́ ẹ kó fún kọ́ ní fún jàmáà ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ó lé wa sá níbi eléyìí àwọn olùmọ̀ nínú àwọn ọ̀túnmà tí fàṣà tó ní òní eléyìí gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta fún Abdullahi ibn Abbas lọ sọ ọdí Allah ta'ala anu ọ̀dọ́ kí lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ní hadu tó ní jìyà tọ́nà ọba sọ lórí ẹ̀ láyé ẹlẹ́ẹ̀kejì ahụ kiri lẹ́lẹ́ kẹta òun náà ni gbogbo nǹkan tí ò lẹ́rìí nínú àlùkò àti súnà ẹlẹ́ẹ̀kẹrin ó azina zina ṣíṣe afáwọn sùdí lọ́sẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀karùn náà gbogbo ẹ̀ṣẹ̀ pátá afáwọn kọ́tì àwọn lọ́sẹ̀lẹ̀ wọ́n ní ṣàìtàn yóò máa pa yín láṣẹ kí ẹ ṣe eléyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sì kọ̀ fún bẹ́ẹ̀ wa an taqulu ala Allahi ma la ta'lamun ọlọ́pọ̀ èso sì tún máa pa yín láṣẹ kẹ́ ẹ máa sọ ntẹ́ẹ̀mà nípa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ẹ ti sọ tí ọmọ ń pa ọlọ́run ó náà ní pé èèyàn fífẹ́ ń sọ̀rọ̀ èèyàn sọ nǹkan tí ọ̀lẹ́rìí ìtumọ̀ yín ní pé èèyàn ń sọ ọ̀rọ̀ tọ́nà ọba ọ̀sọ́ kéèyàn sì sọ̀rọ̀ táà nábì ọ̀sọ́ gan ó ní bí ẹsẹ̀ ní kágbọ́ pé èèyàn sọ tọ́nà ọba ọ̀sọ́ anábì sallallahu alaihi wasallam anábì ní man qala alayya ma lam aqul فليتبوأ مقعده من النار وتصنع يمين ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال هذا حلال وهذا حرام لتفتروا على الله sọ pé tí ó sì sọ bẹ́ẹ̀ inú fi jẹ́ pé àdìsí àbádìkọ́ ọjẹ́ mọ̀ òdó ọ̀ a gbọ́dọ̀ sọ àdìsí àbádìkọ́ dọ̀ìf a ní fi sẹ̀rí ṣùgbọ́n lónìí èso ń pa aláṣẹ ká mọ̀ sọ dọ́nà ọ̀bọ̀ sọ àwọn yáà ni ànábì sọ pé act wọn ni àdìsí ọ̀sẹ̀ mo ló ti gbà wá ó ní àkílọ̀kan pẹ̀lú ti ẹ̀kọ́ gbà wá jọ̀sọ́jú wọ́n gbọ́ lẹ́nu ànábì báyìí wọ́n wá ń jọkọ̀ kan jọkọ̀ tóbi ọdún méjì sí ọgbẹ́ni kan ọkọjá yìí jọ́nà onísọ̀lú ara nàbí ìkẹrẹ ó ti sọ náà ẹ sàtàláàtì fún ànábì ni ọ sàn sọ bẹ́ẹ̀ ọmọ ànábì ni ẹ ń bá sàtàláàtì fún odidi ọjọ́ mẹ́ta wò ní kọ̀ọ̀kankan lẹ̀ nígbà ọ̀sọ̀ tán mo ní sàwọn èlò jọ̀nà mo sì gbára ẹni fún àbábọ̀ sọ̀tàlẹ̀ kan ọ fẹ́ kó bá yín ni o torí ẹ̀ yọrọ nípa ẹ má gbọ́ ànábì ọ̀sán tọ́sán làbá ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀nà ẹ gbọ́dọ̀ ní ẹ pè lẹ́yìn ẹwà sọ fún ibi tó ti bàjẹ́ náà lẹ́ẹ̀ ti tún ṣe kò clear ibi tó ti bàjẹ́ òun náà lẹ́ẹ̀ ti tún ṣe lóde abájá kẹjá lọ tún ṣe ń kọ́ra fáńtì ọ̀sán yẹn ọ̀dẹ́ àá kọ̀dá kí àwọn yóò mọ̀ sí ìsìná lọ́rùn di ọjọ́ mẹ́ta tó bá ti sàṣàlá tó báyọ̀ ọ̀tọ̀ lọ́mú tí ọjà lè àwọn mọ̀láká ti kú ń kọ́ kú ti sùn kú òun kọ́ ẹ wo ìsọkúsọ àwọn èèyàn ń sọ nǹkan lórí ànábì tá ànábì ọ̀sọ́ ẹmbàsì sọ ànábì ní fàdí ẹ̀tẹ̀bá wà mọ̀kàn àdàwù nínà náà kọ́ máa pìpì ẹ̀bí tí ó jókòó sí nùnà káwá tó sọ pé ọlọ́run ọba ọba àdẹ́dà torí ẹ̀ a kò gbọ́dọ̀ máa sọ ntọ́nà ọ̀bọ̀ sọ ní àyà tí àfa kàfà alẹ́ kan wípé ọlọ́ọ̀bá ni wàlá tẹ́kùlì máa tẹ́sífà sinatukuma alikẹ́bíba àdà halalu wà àdà haram ẹni kà máa sọ nǹkan tó orí yín kà sọ ntọ́kọ̀ wọ́n sọ pọlọ yín ntọ́kọ̀ wọ́n sá ń jẹ halal haram ẹ̀ kàn lè máa fọ́ káàkiri hmm? ẹ máa bá kan so. bitaftaru ala Allah ilkẹ́bìrì kẹ́ẹ̀fì wọ́n á máa dẹ́gà pa ká ẹ máa parọ́ mọ́nà. innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun. ọlọ́ọ̀bá ni àwọn tí bá ń dàda parọ́ lórí ọlọ́ọ̀bá Allah àwọn náà làwọn tí wọ́n ń sọ ntọ́nà ọba ọ̀sọ́ tó ń sọ̀rọ̀ nípa ọlọ́ọ̀ pẹ̀lú àìmọ̀ kan ọlọ́ọ̀ni la yuflihun wọn ò ní yẹ wọn ò ní yege wọn ò ní là wọn lọ́wọ́ ọlọ́run níjọ́ àlùkìyàmù ọlọ́run tó sọ ní àyà mi ọlọ́run ni wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula ni ẹ má sọ ń tẹ̀ ní màá ń parọ́ torí pé etí yín ojú yín àti ọkàn yín gbogbo ìpátá mú obìnrin rí bí ládùúgbò insha Allah ta'ala tó bá di ọ̀la á tẹ̀síwájú náà ìbánisọ̀rọ̀ wa aqulu qawli hadha wa astaghfirullahi li wa lakum subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk wa assalamu